đây là đây là Thank you.

فلما رأوا عارضا وراء قالوا هذا عارض فيهم فيها عذاب تلم ريح ويكلم nítorí wa تدمر كل شيء بأمرها فأصبحوا لا يرى إلا بساحتهم كذلك نجزي القوم المجرمين ọ̀rọ̀ àwọn ìjọ anábìwàhóòrò alayhi salatu wa salam ọ̀rọ̀ ọmọlẹ́lọ́wọ́ bá ń sọ níbi ó dẹ̀ sọ ọ̀rọ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ààyè nínú ìyá fi wá sẹ́mi balẹ̀ wípé bí ààyè ọba gbà wá láti sọ púpọ̀ a sì ní àwọn ibi dáàbò tó padà sọ̀rọ̀ ọlọ́run dá wa sí jẹ́ àwọn ọ̀bẹ ọlọ́run ọ̀kùn tá à ń ṣe ìlú náà ní jẹ́ àṣẹ kàtí ìdáàbò pàdé ọlọ́run bá gbà ń dọ̀sí lọ́wọ́ wá sí kò jẹ́ dáadáa àìsàn abú tí máa gbé ni kó ń bẹ̀ ọlọ́run máa ń jẹ ọba wa padà sí burú tí máa ń yẹ ni kó ń bẹ̀ ọlọ́run máa ọba wa àìrí náà àìrí lò tí máa bá àyàdẹ́ mi ò ní wá kan ní ìṣe ọlọ́run ọba wa. သာဝတ္တောအိနကနာအလောနီဝတ်ပူရာဟောဟာနိမင်းစောဒီတလောမူဝေနီအဟောနိနိနိနိကမရာကိုဒီကတော့ဘာပဲမလုပ်ဘူး kí nìdí tọ́lọ́run fi pè ní àfọwàádé

tí ìkọ́sẹ̀ méjì tí ìjọsẹ̀ méjì lọ mo ṣe kọ́ kíláàsì méjì ọlọ́run tó wá mú iwájú mi ló lò sí. bí ọba tiẹ̀ wá máa kọ́ áájú ìdílọ́run ìgbẹ́yìn àpò wọn yọba máa ilé ìjùmọ̀ ẹ̀jẹ̀ kọ́ wọn ni. ọ̀rọ̀ àti ọ̀rọ̀ àkọ́ áájú. Ibrahim náà ó ti ń sáà kọ́ kiri àbí òṣèlú. láyé náà bẹ̀ ń kíláàsì ọmọ yìí àjá lẹ́sìn yóò lè wo yóò lè oníwàgídẹ̀ tó wà lọ́wọ́ tó wọ́n kó àkọ́ ábí olóṣè ọ̀wọ́ ẹ̀ mọ̀fúlù yìí kí ni mọ̀fúlù yìí máa ń gbà náà sùn ó ti wá gba mẹ́sùn gbà kí ni gbọ́dọ̀ ó ti mọ̀ kó gba mẹ́sùn gbà yìí. tẹ́rin pé nǹkan ti dé àìfọkànsí náà ni àìfọkànsí kìí bàbá àríwá àwọn sì bá ná mílẹ̀ alẹ́ pẹ̀lú rẹ̀ bí yá àìn máa mi a sì máa àti bí ìdáka àdúrà lọ́gbọ̀n mórí ọ̀pọ̀ mo yọ mo ẹ̀jẹ̀ kọ́ kíláàsì tí náà ni ọ̀dà fẹ́ iná kọ ọ̀rọ̀ pọ̀ ní ìdá kàkà ó yà máa fọ́ nìyẹn lọ́wọ́ lọ́wọ́ ní microphone lọ́jọ́ lọ́jọ́ Dime cae cámara, si pienso gbé kámẹ́rà sí náà máa tẹ̀lé gbé síra rẹ gbé sí. Ojúbi ti nà. Dábìsì òsì ẹ̀wọ̀. Dábìsì òsì ẹ̀wọ̀. Yẹ sòrò. Wọ́n ti jẹ́ ẹ̀ gbọ́ ojú ẹ̀ wà lóye. Eléyìí, sábìsì tiẹ̀ ń sọ. Ń sọ.

àárẹ̀ rí gbogbo orí rẹ̀ omi ti bò lórí jẹ́rìí ẹ̀rú bọ̀ ni àwọn ọ̀lẹ́ burúkú ẹwọ eléyìí láwọn máa fi ṣe kínní nìsí à nílò eléyìí mọ́ gbogbo ìgbà ni ní sáfìsì ṣe yìí dà sáfìsì eléyìí ok kó ṣe ní àbí ó ti dáa alhamdulillah bá ọ̀yà bá ń dára náà ti dáa fún ní kékeré sí láyà kékeré sí láyà. ní ọdún àti pé ọ Ẹgbẹ́ bẹ́ẹ̀ padà lébi bàbá mi wá òye. Nígbèrè, wọ́n sì bá ná mẹ́lẹ̀ alẹ́ tó máa. Thank you. لله الملك سبحانه فلله حيث يؤمنون أبوك ìyá rẹ̀ ní ọmọ àṣà àgbà oníwà dùgbò ọmọ rẹ̀ ló lára dùgbò rẹ̀. wa wa وصلى الله على سيدنا wa وعلى آله وصحبه Nilyādhanā āhūrīgādā Bayan wa ban shi rabu a kowa haɗi ba a ƙarfin su a kowa haɗi ban shi rabu. Wasu ban na bil aji, oya. Àwọn kọ̀mí ẹjọ́ mọ́ sọ Yorùbá ṣe yìí. مفعول هو هديكم باول آخر مفعول به ها ọ̀ tí sọ pé mọ̀ sí aṣọ aláàmù tó lè sọ ní àbàtà Okay. tọ́ ọ parí díẹ̀ náà ni òjò ọmọ tó sọ ní adé tó wáyé bí àfúnkà nàkọ́ọ̀kà lọ́wọ́ rẹ̀ bó ló ti sọ tó wáyé bí àkọ́ọ̀kà ni ó yà parí rẹ̀ ó ti ṣe àkọ́bà kí ló tún wá sọ. ó wà lójú ọ̀fọ̀ hàn á dé kí ló wà jẹ́ bá ó lọ́rùn ilé yìí tà ó ti tán. òjò bá náà lọ ló ní ní pàkópàkó. واذكر أخا حاد إذ أنذر قومه بالأحقاب ونزم العبد لا إله بعد كيو واذكر أخا حاد وقد ورد من بني إني أخاف Ọlọ́run ní rántí àkọ́rá áádú, arákùnrin àwọn ìran áádù a ní wípé arákùnrin wọn ní afọwọ́ wọn ní pínlẹ̀ sábì dáhìdì ìrànlọ́dà wọn pọ̀ kìí ṣẹ̀ṣẹ̀ gbọ̀rọ̀pá agbọ́mi yẹ ọ̀fọ̀ wà ti ẹ̀ṣẹ̀ tó sì ju ọ̀fọ̀ wà ní sábù lásán ṣùgbọ́n tí méjèèjì bá wá ó tún wípé torí wípé àwọn míì nínú ẹbí rẹ ọba ṣe ń ń ṣe ọ tí ìríbi tì á sí ẹ̀sìn wọn lọ gbọ́dọ̀ bá wọn ṣe ẹ̀kọ́ tó bá yọ ọkọ wọn gbọ́dọ̀ kọ wọn ni mo fi ní ó ṣe déédéé pẹ̀lú àmọ́ sọ ìwò bí wọn jẹ ẹnu ọtí bẹ́ẹ̀ jẹ máa padà ẹ̀yìn òṣìṣẹ́ àsìkò

ọlọ́ni wa kọ́jọ́ kọ̀ láti nìlú bí ń bá ìrìn àdá ìrìn wà ní náà kiri aláta ìrìnàjò. wà wọ́n ti kọ́ láti nìlú bí ń bá ìrìn àdá ìrìn wà ní náà kiri aláta àwọn olùdílọ àìnáwó àwọn olùdílọ lọ́wọ́ àwọn bá gbà lérò mẹ́ẹ̀ẹ́ sára yẹn fẹ́ ti yẹn ó wá lo ìkìlọ̀ torí pé ìkìlọ̀ òun ní síwájú òun ní máa ń pọ̀ lẹ́ni tí ò bá nígbà pọ̀. bí bẹ́ẹ̀ kọ́ àwọn aránṣẹ́ ọlọ́run olùkìlọ̀ ni wọ́n olùfúnnírò lòun ṣùgbọ́n ìkìlọ̀ ló bá kẹfì ní wùdí lọ́rọ̀ fi ní wàkọ́jọ́kọ́là tí ń ná lóru ènìyàn lẹ́yìn tóun tó wá àwọn aránṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ti ráwọn kan wàmí ń tọ́lì fìhí lẹ́yìn rẹ̀ ọlọ́run àwọn míì gbogbo àwọn àránṣẹ́ ọlọ́run tọ́lọ̀ ń wá wọ́n wá papọ̀ níbi nǹkan ṣoṣo kéré nǹkan náà. Adúláwọ̀ tí ó ń lọ sára lọ sára lọ. Ẹ̀rí pọ́lọ̀ ti kún àpọ̀, ó ti kó àrùdù gangan, àwọn tó síwájú ẹ̀, àwọn tó wá lẹ́yìn ọlọ́run ní tí wọ́n gbé wá níta àfihàn àwọn ni wípé Allah tàbílù ẹ̀là Anábìwà àwọn olùkọ́ pariwo bí àwọn tó síwájú ẹ̀ náà ti pariwo ẹ̀wà àmàǹká ní ọ̀fẹ́ síbi tí àwọn èèyàn ti ń gbé ṣe ẹ̀kọ́ tó tóbi tó ọ̀rọ̀ abẹ́sìn lọ abẹ́sìn lọ. torí pé ẹwà àwọn tí ń ṣe mùsùlùmí ẹ̀bọ ni wọ́n ń pè ń tọ̀sọ̀ àwọn làwọn ń sọ̀tọ̀sọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ ọ̀fẹ́ bàbá ìjọsìn ní àwọn àlọ́bá máa ń ṣe lórí ara wọn bẹ́ẹ̀ bá máa kú ọ̀ lọ́dọ̀ wọn ẹlẹ́ ọ̀dà wọn kíkẹ̀ ijó ìjọsìn lọ́dọ̀ àmọ́ ká ló sọ láàdọ̀ ẹ̀yìn dàgbà ìtì ìlànà ká àwọn ọ̀dọ̀ sílẹ̀ àdìfé trumpet ìlú oríṣiríṣi wọn làwọn fẹ́ jó kọ́lọ̀ ṣé kò ní jẹ́ bàlújẹ́ fún mùsùlùmí tó mọ̀ pé ọlọ́run sọ̀rọ̀ wọn ní àkọ́rá yìí wípé gbogbo sọ́ọ̀tì tí wọ́n ń ṣe wọn ò dùn mú ọ̀rọ̀ wọn sì ní jásáyọ̀ tó bá mọ́ wá padà wá rí táwọn mùsùlùmí náà ní ìjẹ́jọ́ tí ìyàn lè ka iye òǹkà mùsùlùmí tó pé ìjọsìn táwọn náà ń ṣe lónìí ìlú àti gbogbo tí ìyàn lè kà lórí bí àtàlà tó wà gbà lé gbogbo ní. àtàlà àtàlà àtàlà èmi kan ṣe. bòǹdírì ni ìlú ní yóò tẹ̀ wá sọ̀rọ̀ bàndírì ìlú àwọn kan dandan jẹ tí ṣe ń jà gidi ni wọ́n. ó ní àwọn pẹ̀lú àwọn ẹ̀mí ọmọkùnrin dẹ̀ ti rẹ̀. tẹ́lẹ̀ pé gbogbo irinṣẹ́ irinṣẹ́ ijó làwọn kò ó dà àwọn ń ṣe wa ń kọrin wa. ó nìkan tó ń pera ń sí yìí yóò máa kọrin ní jẹ́ máa jó àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ náà mọ̀lẹ́ gẹ́gẹ́ tí wọ́n máa fẹ́ lóyún ìgbà tí wọ́n pọ̀ ní wàá bẹ̀. ṣe rí tí ẹ bá lọ bí àfa àfa ẹ ò pé tí ẹ bá rà ẹ ò bí kí ni wọ́n jẹ́ àfa àti ìmọ̀lẹ́ lórí òní ẹ̀ ní rẹ̀ because ẹ̀ ní gbọ́rọ̀ pariwo ọlọ́run rà nìkan lẹ́nu ẹ̀ẹ́dì ní nǹkan kan nínú ọ̀rọ̀ tí ó ẹ̀kọ́ lè dàmì láti sin ẹ̀sìn ọlọ́run wọn bọ́ tó lé sí ìwọ́n gbé mọ́tò fún wọn lọ wọ bọ́tà wọn sì mọ̀jú owó lọ́wọ́ àwọn èèyàn lónìí. lẹ́yìn ká àwọn gangan wá di ọ̀daràn wọ́n á rí àwọn ọ̀dà wọ́n rí ọkùnrin tó ṣe ẹnu lórí báyìí wọ́n ó rí ọkùnrin tó fẹ́ sọ̀rọ̀ rẹ̀ lóbìnrin wọ́n sì máa ti gbé ọkùnrin kárì. wọ́n wà pàdé akọ̀ sílámù tó bá ní bí ìṣèlú kálá irú ògbésí ayé dára dáwó làwọn ilé bàbá àwọn wá jókòó lórí pé àwọn òbí àwọn kẹgẹsẹ islam sí báwọn sì jẹ ní. ẹ gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run oníta ìjẹun ìgbẹ dáadáa lẹ́jọ́ rẹ òkú má ṣe ń jẹ síta. kí ló ń jẹjọ sí ìgbà àti sọkùpọ ṣùgbọ́n títí dòní Ọ̀pọ̀lọpọ̀ nínú Mùsùlùmí ò tí ì rí àdúrà sí ara ìjọsìn. Wọ́n sì ń pe nǹkan mi nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ nínú Mùsùlùmí sì ń kópa nínú. Ọ̀pọ̀lọpọ̀ Mùsùlùmí ní nílò àdúrà lọ́wọ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ní sì lọ bí sàárè lọ sàdúà ọ̀pọ̀lọpọ̀ nínú mùsùlùmí ní lọ lórí nǹkan tí àwọn tí ì ṣe mùsùlùmí dára tí ẹ bá wá sọ fún lónìí àdúrà ló ń torí rẹ lọ ṣíṣe pọ̀ fẹ́ di ohun ọ̀pá rẹ̀ sùn ní kò síbi tájú àyè kí gbà ọ̀hún yóò sì lórí òkè yóò sì lọ́dọ̀ àwọn olómi tí ó ní ká dúró ọ̀wọ́n sáà ti gbà ní ọ̀rá dúró àti santos ní ọ̀dọ́ ló ṣe pẹ̀lú ilẹ̀ ìlú. olórí náà fẹ́ra rẹ̀ mùsùlùmí sálẹ̀ ilẹ̀. ẹni bá máa gbọ́ orin tó orin bá mú lẹ́jẹ̀ tí ọmọ pípọ̀ nínú àtọ́lá ní Islam àtẹ̀sán ní. tó ráwọn ọkọ ni kò sí tó kà ń pẹ̀lú ẹ gbọ́dọ̀ tó sì fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò tí ì mọ̀ pé a kì í pa nǹkan náà fún nǹkan mi lẹ́yìn. tí ẹran pípa ìbáṣe ìbáàdà ní ọdún léyà òní lẹ́bàá kí la fi ń ṣe ìjọsìn fọ́lọ́ ní ọdún léyà ẹran pípa kí ló dé tí a tún ní ọmọ pẹ̀lú ọmọ

àdìtẹ tó torí èṣù sí wọn ní ẹjẹ fẹ́ máa sọ ìmọtàrú hímù lẹnu wọn rí pé àwọn méjì kan ṣẹlẹ̀ àjọ lọ wọn wá fẹ́ wọ lókè àwọn tó wà nínú yẹn ẹni tí wọ́n wá sí wọ̀lú àwọn àfikọ́ pa ẹṣin ṣíṣó ní òṣà yìí tí ọba yà pa kò ní padà ní nílá ìlú wọn nínú kọ́ bá wọn pa ẹṣin ṣíṣó ní òṣà yìí kó wọnú ìlú lálàáfíà tàbí káwọn púpọ̀ ń gbẹ̀mí àwọn méjì sí ìdánwò àwọn ẹṣin sí ó sì lè ṣe tí ń bọ̀ lọ wọn lọ bá alábàá ó sì wọn ni wọn máa lọ́ńtì. èkejì ní à ẹ̀mí ò lè pé ṣe fún nǹkan mi lẹ́yìn ọlọ́pàá bá pa ẹ màá tí bẹnu hadith yẹn gbọ́dọ̀ wọlé ẹni tó pẹ̀lú sí sórí òrìṣà yẹn òde lùlù tó nà lùpá lọ́dọ̀ ọ̀dọ̀ wọn wá dọ̀ máa ní ẹni wọn padà máa ṣùgbọ́n yẹn ṣùgbọ́n tó bá wò tó wọ̀nyí dáadáa bọ́ ọ̀pá iṣu sí fún òòsà ti jẹ lẹ́bọ̀ sọ ara rẹ ó gbá àwọn àpá àpọ̀pọ̀ ìgbà àdúgbò ìpínlẹ̀ òpin bí ìkẹrọ wò wà rẹ yàtọ̀ sí sáàmàdì tó rọ ìkẹrọ wò wà rẹ. إني أن ẹ wá sọ fún wa wípé mò ń pààyà fún yín ìyá ọjọ́ kan tó le lórí pé bá kú sórí àìsìn ọlọ́run ìyá anáńgbó lè yàgbìyà ṣé ẹ̀yẹ rí gbogbo ìyá tí ń bẹ ní ayé ọmọ ìyá nínú bàbá ìyá ń bẹ láti àmọ́ ọlọ́run ìyá àfẹ́ni ọlọ́run bá tún fẹ́ fi nínú ìyáláyà àyà ẹni ọlọ́run bá fẹ́ mọ̀ tó tó kù láyé náà máa ń jẹ kó sì fi jà mẹ́rin. Ọ̀rọ̀ ẹja kọ́ èsì ni wọ́n máa ń gbé wa mú. Ọ̀rọ̀ owó ẹ̀dọ́gba náà ìgbà tí bàbá àìlá àìlú fúnra. Fáàtì náà lè má ta ìgbòna. Olúwa ni a sọ̀rọ̀ ìpè. Ọ̀rọ̀ mọ́ àmúlò lè ṣì.

ẹmọ ọmọ ọlọ́run ẹ̀rì olólítà súdà túnmọ̀ rẹ̀ sí olólítà kí jẹ́ ìfún irọ́ lítà ní kó o lè pa irọ́ fún wa kó wá fi ọlọ́run gbé wa kó o lè sí wa àwọn rí pé irọ́ ní ń pa fẹ́ parọ́ yẹn torí ipò lè rí nǹkan rí kí nǹkan ìyẹn lè dàrú máwọn dúdú kó lè jẹ́ káwọn fi ìṣà wọn lẹ̀. Dìtà Áfíríkà náà ó lè bá a fi ọ̀rọ̀ gbé wa kúrò ní ẹ̀rí tó ń jọ́ mi tí wọ́n bá dúró ọ̀rọ̀ gbogbo mi kí tó dá lọ́dọ̀ yìí ó lè tó Bó ti ṣe kórìà ìdá làwọn wà dáadáa ní pè wọ́n sí. ìgbà ń torí pé ṣàìtọ́nù sì jókòó ebe wọ́n lọ fẹ́ ṣẹ́rí àwọn kó lè lò ṣá wọn wọ́n fẹ́ ṣẹ́rí àwọn kó lè bí ọlọ́run àwọn wọ́n fẹ́ fi irọ́ tà wọ́n wọ́n wá ní challenge wọ́n ní fàtínà tó bá ṣe wípé ara àwọn olótìtọ́ ló wà sáájà ń wà lára wọn kájú ìyá ọlọ ẹ máa ti ń dà wọn láàmú kí lẹ́yìn náà ti dà wọn ọ̀daràn tó lọ fún wọn láwọn akẹ́kọ̀ọ́ sọ fún wa ń jẹ tó tọ́lọ́ bá fún yàn ní ẹ̀bùn làákà kó fi tẹ́ fọ́lọ́run. tọ́ra nítorí fi wá ní tẹ́ fọ́lọ́run ní kékeré olú làákà yẹ́ẹ́rẹ́ má lọ sí bèbè lọ́rọ̀. torí àìmọye ni ọlọ́run fún làákà yìí tí ò lò orin tọ́lọ́run ní àbúrò ọlọ́run dà á lọ́pọ̀lọ́ ọlọ́run dà á lọ́pọ̀lọ́ kí ló fi dúpẹ́ orin kọ́nà ọ̀pọ̀lọpọ̀. ojú orin dáàbì dúpẹ́ rẹ̀ fọlọ́ oníkàwọ́ máa fi wò ta bá rí àmì dáadáa a ẹnu ẹni tí bá ń fi ẹnu rẹ̀ sọ ìsọkúsọ kò dúpẹ́ amátọ́lọ́ ẹni bá ń lo àlàáfíà rẹ̀ lọ́nà tí ọ̀gá fún lẹ́bùn làákàyè tí ọ̀wá tí òbí ṣe ní kókó mi wà tó fi parọ́ tó fi ṣẹ̀tàn tó fi ṣèbàjẹ́ àlọ́fi ṣe wà bẹ́ẹ̀. táwọn jẹnu o because nígbà tí ànábì gbọ́dọ̀ tí ànábì olóògùn sọ̀rọ̀ fún un ara tí wọ́n sọ fún un ní pé ẹ kí ló ń wí kí ló ń wí ìgbọ̀n tó ń wí ò ní tùmọ̀ ṣé lómi tó ń bẹ tó tún lágbára jà wá lọ ẹ̀pá yà pò wọn nù iná àlọ́bà jọ mi wá ní máa fi iná mi máa gà ní iná wá sí iná mi máa ẹ̀rù wọn ni wọ́n bá mi sọ ẹ̀yìn. nǹkan tó ń ṣèlérí rẹ̀ fún ẹ lọ mú wá ìyá ń gbẹ̀gàn àwọn ẹ̀yà ìfọ̀nkà sọ̀rọ̀ ọ̀yà. قال إنما amaghị إنما العلم ما أرسلت به nítọ́lọ̀ àwọn ọba sì fún wa pín yé pàpè mọ́ra rẹ̀ ayé ìfìlà ìdíjà yà kó mọ búrágà galaba yà tó ń fà lọ́wọ́ ìkànnì ti parí ọ̀rọ̀ lómi gan ti parí ọ̀rọ̀ àwa èèyàn ti sìn amọ́ tètè rí àwọn púpọ̀ tọ́lọ̀ bá ti sọ̀rọ̀ fún wa báyìí tó yẹ kẹrù ọmọ fi bà wá á ti ríra wa sẹni tọ́lọ̀ wọn bá fẹ́ràn táà sì mọ̀ bóyá orin èdè ni. ta ló sọ fún ẹ pé tọ́lọ̀ wọn bá fún ẹ̀yẹ torí kó fẹ́ràn rẹ̀ ni. tó wáá kí n tó fi ń rò pé torí kó fẹ́ràn rẹ̀ ló fi fún ẹ ó ní kó o ní àwọn ìbáàdà kan tó ń ṣe ẹni tó ń ṣe ń tó jù báàdà yẹn lọ sí ìkú àbí kò sí. ẹ ká máa ara wa púpọ̀ anábì wa hóòdù ó ní ìnáwó ẹ̀yà ìlú àìyá ṣé ẹlẹ́tọ̀ ọkọ́lọ̀ wọn bó sì fi àjẹyìn ní ìsìn àbí kò tí ì tásìkò tí ó fi àjẹyìn ọlọ́run ìmọ̀ rẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ ẹ̀ fọ́rọ̀ yẹn ti ọ̀sán wọn ti ẹ bá wọn nínú tọrọ ìyáyí mọ̀ sọ̀ká rẹ̀ lórí ìrẹ̀lẹ́ ìrẹ̀lẹ́ ìrẹ̀lẹ́ ìjọba sọ̀ká tí bá ń kí lè gbé ẹrù ní ìṣeré oṣù mọ̀ gbé ọ̀rọ̀ tí bá pàṣẹ fún ọba àṣẹ wà láti sáwọn àṣẹ sì ní jámọ̀ ara wa kí ni wa jẹ́ tẹ̀lé kò gbogbo ìyẹn àwọn àṣẹ kò gbòòrò sùn àti yàtọ̀ alára àwọn ní ṣùgbọ́n ní pera ní ẹni rẹ̀ kankan nínú àwọn ìṣáájú wa bẹ́ẹ̀ lè ní ìyàwó pera ní. síbẹ̀ náà ti pẹ́lú nígbà tó yára wá tó padà wá lọ́wọ́ tí wọ́n rọ̀ ṣàdúrà kan àà oníṣe ṣàdúrà kan wọ́n sọ mí dà ní ìbẹ̀rẹ̀ ọmọ àmà wá ọmọ ẹlọ ọmọ ni wá máa ṣàdúrà fún àwọn tí wá ọ̀rọ̀ pé ẹ mọ̀ pé nínú àwọn tí wọ́n mú fún ìdábẹ́ gbàjọba lọ́wọ́ bàbá yìí wọ́n máa bá kan mọ́ àwọn tí wọ́n mú fún kù ìkànnì wọn bíi ten million plus ó transfer ẹ̀ sàkàtà àtàwọn ọwọ́ mi náà wọ́n gbé mọ́ná lọlé rẹ̀ tó fọ́ọ̀lù sí mi bẹ̀ tọrọ ìfẹ́rẹ́ báńkì ń sì dúró nínú nǹkan tó wá sọ lánàá àbíjẹta padà náà àbíjẹta ó ní pé owó yẹn owó àdúrà ẹ báyìí ń gbowó lórí àdúrà ten million plus lórí àdúrà àdúrà kí ni ó ṣe ti fi gbà ten million ṣé àdúrà káwọn fẹ́ ṣe kú káṣí ni wọ́n mọ̀ tún náà ní wọ́n wọ́n tó kóra rẹ̀ sọ́nà tí wọ́n kó sí yẹn tí bàbá yẹn bá fẹ́ ṣàánú ọlọ́kùnrin nípa àgbo bó bá kàn wọ́n wípé wọn àkó wọn àkó ṣàṣì jẹ̀m fi wọ́n lẹ̀ wàyílá wọ́n ti jẹ̀bi tó bá jẹ́ pé ayé àwọn sójà rẹ̀ ló tẹ̀lé kókó kọ́ ọdún ọ̀nà mi ni wọ́n á ń gbé kínní wa kò lè sọ pé òun ò gbowó ó lówó àdúrà rẹ̀ òun bá a ṣàdúrà. owó àdúrà ten million plus. táwọn kan jẹ ẹnu dẹ rò apá àní ọ̀rá àpá kan lọ́wọ́ kó ayé kan jọ wá jọ ní wàhálà ẹ̀wọ̀ máa ń tó ń ṣe nípa tó wá já àwọn aládàáda rẹ̀ o màá yí pé wọ́n ti wá náà ní owó àdúrà ọlọ́run mi ọmọ pa àdúrà ọ̀dọ̀ ní ìdíkẹ́ ní kọ̀ọ̀bọ̀ sí wọ́n máa lọ àṣà isd ni pé dáwọn ọmọ àgbà ti lọ kọ́ ọbẹ̀ lọ́wọ́ jí lóòrùn ní ọ̀bá lówó ní ọ̀lẹ́wọ́ kọ́ ọbẹ̀ lọ́wọ́ gbàdúrà ẹ̀ àbá àti bẹ́ẹ̀ bójú ìsìláàmù lọ́lọ́ torí tí wọ́n padà máa sọ ni pé àbá àgbà ten million ló ní kú ọdún àti sáà mọ́lẹ̀ ẹjọ́ nìsí arábìnrin ọlọ́run ọba ni wọ́n ní mú tó ń ṣàdéhùn ìyàtọ̀ ní wọ́n fún ìlànà ẹ̀rẹ́ mú ìdàgbà ìmọ̀ eléyìn ọ̀dọ̀ ọlọ́run ọba lọ́wọ́ ṣé ìyà tẹ́ ẹ fẹ́ kọ́kán dúkìá jẹ yìí sẹ́sìkò rẹ ti tán àbí ètò ọlọ́run lè sọ nígbà àbọ̀ nígbà bá sọ bọ́lọ̀ ní oṣù yìí bọ́lá sọ ẹ àyíká ọlọ́run ọba jẹ́ ọ́ nìṣẹ́ ó lè sọ fún ọlọ́pàá gbórí àgbẹ̀yẹ ni adówá lọ́lọ́ ọpọlọ làṣẹ ẹnu sì bá ọ lórí irọ́ ìdí àjá ńlẹ fún tẹ́tọ́ wa máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ bá ti jẹ́ mọ̀ pé báàdì òye lẹ́yìn lọ́rùn báàdà ẹni báàdà bá rọ̀ lọ́rùn tí bá ń ṣe báàdà tààrà tààrà ẹ wá lè dúkọ́ sọ fún yẹn èèyàn ti rí i tí ìwádà bá wá fún yàn ni ó ní ìlà ìyọ̀tọ̀ mi àwọn àmì ló ara rọ̀ wọ́n. ẹnu kò ní pọ̀ ìkíláàsì ò ní jẹ́ kí èèyàn lè máa lé ni. ẹgbẹ́ òkùnkùn náà ni wọ́n parí. إن علينا عند الله وهو يغفر ما قال إن العلم عند الله واتبعهم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون ọ̀rọ̀ torí adé ohun ṣé ìyàwó sọ̀kalẹ̀ ní ìṣàbí òní sọ̀kalẹ̀ ìmọ̀ ilé ìmọ̀ ọ̀dọ́lọ́ lọ wọ́n kò bá gbogbo tó lẹ́yìn iṣẹ́ tọ́lọ̀ ọba ara mi yẹn nígbà tó bọ̀ tán ẹnìkan ta ni ó jẹ ńyà ta ni ò ní jẹ ńyà ìgbà wo lè yẹ oní ilé ìgbà wo lè yẹ oní ilé onìkan ló wọ̀nyí. ṣùgbọ́n tó pé sí mo ihe wípé aláìmàkà ní ìyá ọlọ́run wa tẹ́ ń béèrè fún ẹ̀ mọ̀túnmọ̀ tẹ́ ẹ bá ẹ̀yẹ ọlọ́run ọba ni tẹ́ ẹ ṣe ń ẹ̀ nítorọ wípé ẹ bá mọ bí ìṣe ẹbọ ìpè ọba ló kùrọ̀ ìpè ẹ̀sìn ọba ló kùrọ̀ tẹ́ ẹ bá irú ìyàtọ̀ lọ fi jẹ ní ọba ṣe bẹ́ẹ̀ ṣe tó ẹni tọrọ ẹ̀. Àlámà rọ̀ àwọn Àlámà rọ̀ àwọn àrùbọ̀ ọba ìlà àrùbí àti ọlùwà àdá àrùbọ̀ ìwọ̀n bálùwù àmọ́gbà àjálù ìwọ̀n nínú fíìmù fìhà àdá. ọ̀làmà ọ̀háhùn ìgbà tí àwa dé ọlọ́run bí àjẹwà o mo fẹ́ ọrụ, mọ̀ olùkọ́ jẹ́ lọ́bẹ̀ jẹ́ yára díẹ̀ díẹ̀ tí wọ́n rí ìyá ọlọ́run lọ́mú àwọn ìyá tí à ń ṣẹ́rí ìyá ni wá ń dojú kọ àwọn àfonífojì oge wọn dámúwa nìyí àwòyà ṣàlàyé mi ti yé báwọn ṣe rí ẹ̀ṣúgbò làwọn ń rí ẹ̀ṣúgbò ni wọ́n rí lókè ìyá ọlọ́run sì ní bọ̀ báwọn ṣe wá rí ẹ̀ṣúgbò ilé ẹgbẹ̀rún pé ẹ̀rí hadith pé tá Ànábì sallallahu alaihi wa sallam báyìí kó lò sí ojú ẹ̀ máa ń chẹ́ǹjì ojú ẹ̀ ti chẹ́ǹjì ní kan àwọn ìyá ọmọ èyí ti jẹ́ ìjọ táwọn lójú ṣe sí ìjọ tó sún náà ni irú tó sún tí ó jẹ́ òjò ìbànújẹ́ ọlọ́mọ ọ̀rọ̀ lórí òjò dára ọlọ́mọ dára لرب هذا عارض ممطرنا قالوا هذا عارض ممطرنا ẹ̀mọ́ inú tajàbà alùpùránì inú tajàbà alùpùránì bẹ̀rẹ̀ táwọn wá wáyé kan yá mi. ṣe mọ̀ kí wọ́n tọrọ ní lójú kùránì yìí lò àyàfi kò lò gbéra. ìyá ni wọ́n lò tí òjò ọba ti ní jẹ́ àkọlùgbẹ̀ mọ́tọ̀ olùfàlàyé mi ti wà ń kọ́ máa lé mọ́tọ̀ ọ̀sá àmọ́tọ̀ lórí ẹ bá ti lè rí mọ́tọ̀ ìjàdù wà ń kọ́ máa lé ẹ mọ̀ rí

kama swali kama swali baizin ajaba al-kufara sára yìí mi ti yé ọmọ mi tó wà nù lórí mo ti ọsán mi ti wà ẹgbẹ náà pamọ́ ọjọ́ ti lọ mọ ọ̀rọ̀ ni mo rò padà yìí mi ti nu ìjọba ẹ bá ti rí mátọọrù ìyá nínú قالوا هذا حرب ممطرنا ẹgbẹ́ni wọn náà fi sọ̀rọ̀ ṣùgbọ́n ya ni ọlọ́run wa lo láwùjọ máa lò ní àwọn wọn ni òjò ló dé yìí ká máa ká bọ́bọ́ ta gbogbo àwọn nǹkan kó wá omi sára ọlọ́run ní báyìí kò rí bẹ́ẹ̀ بل هو ما استعجلتم بل هو ما استعجلتم به ọlọ́run ní kò ilé o ìyà tẹ́ ẹ ní kó tètè jẹ́ lórí yìí ọlọ́run fi àjẹwọ́ ọlọ́run fi àjẹwọ́ ní ọ̀hún ìhà àdáhùn àlè ní ọ̀hún atẹ́gùn ẹ̀rí pé tí òjò bá ń sun atẹ́gùn tútù ní ọ̀bọ̀ra mọ́ fún ara ní ojú ah, ọjọ́ tí yàtọ̀ òjò fẹ́ẹ́ rọ̀. ẹ̀rọ ní atẹ́gùn tẹ́ ẹ ní ìyá ẹlẹ́tẹ̀ẹ́rẹ́ o pẹ̀lú ẹ̀ ìyá gidi. سخرها علينا سبع ليال وثمانية أيام حسين فترى القوم فيها سواء

à cái vấn đề ha ẹ ha bi hu kí ló wá tẹ̀lé ara fi ẹbí náà mo ti ká pé kò gẹ́ẹ̀tì ara fi ọ̀tọ̀ ni tó pèlè aláwọ̀kọ́ ìyá ọdún mi ń gbé ọ̀hún ọ̀tọ̀ ni ara fi tó pè má ara fi tó wà bẹ́ẹ̀. mo ti máa ń sọ pé agbáyé ìjẹun kò lè jẹun ara mi ò lára mi ó ní gbọmọ lára mi ara kà lára mi wà ló tẹ̀lé ha sọ́ọ̀d èsì sọ́ọ̀d lóde ẹ náà ìṣáàtì ara fi lọ́wọ́ àmì sí àlìgá lọ́wọ́ àmì ọ̀tún náà títí mo kápò ìpínlẹ̀ rẹ̀ ní mo fi ní okùn. mo rò pàdé ayé mi ti yẹ rí ẹ̀rọ ọ̀hún. فيها من فيها يعمل كل شيء كل شيء بأمر فأصبحت الله كذلك نجزي الظالمين ọlọ́run tó dá ní dáhùn sáà gbé ẹni sáré tuntun tó lè dákẹ́. ọlọ́run tó dá mílò atẹ́gùn yẹn. ọlọ́run má fi àjẹ wa o. tó dá mílò ilẹ̀ sọ gbogbo kan ní pa mi. bí amúlẹ̀ rọ̀gbìn pẹ̀lú àṣẹ ọlọ́run ọlọ́run ló pa láṣẹ bẹ́ẹ̀. fáwọn sọ́wọ́ aṣọ láyọ̀ rọ̀. إلا ما أصبحوا لا nígbà tí atẹ́rù yìí tọ́ pa gbogbo wọn rún tán ọwọ́ di wípé láàrùrọ̀ ààyè kẹkàn mọ́ nílà ọ̀sàkì àpamọ́ gbogbo wọn ọlọ́run sì ní kí dámúlò tó lẹ̀sẹ̀ nípa ọ̀rọ̀ nǹkan tí yóò ti pa ọ̀rọ̀ nǹkan tí yóò láyà ẹ̀rì dá mi lóhùn sóyè ó láyà bí i káyọ̀ ká nínú nǹkan tó ń sọ bẹ́ẹ̀ mọ́ sọ ni sóyè kó tó láyà bí kó tó sẹ́kù kankan kó lẹ̀ ṣéèkì ó tó wá ní láàyò rọ ilá mùsàkì ṣé mùsàkì nù yẹ sára ṣéèkì nù ẹ tẹ̀lé mi nígbà wá ní kó lẹ̀ ṣẹ́yì tó lóye tó tó wá fàyà fẹ́ ẹ̀ ó ní gbogbo wọn ní gbogbo nǹkan ló pa níbi wípé lẹ́yìn ìgbà tọ́lọ ń pa ọ̀run táyà ní rìn gbẹ̀kan báyìí àfi wọn ṣáàkiri ó ti ṣàyàfi nínú kúlù àbí ṣàyàfi kéde Yorùbá kúlù máa ń tún wà lóko mo rẹ́rì yẹn sọ̀rọ̀ àwọn ní kúlù kúlù kò yé yí kúlù kúlù a máa ṣẹ́kù nílẹ̀ lórí pàdánù ní kúlù bí yá àti ń dọ̀là rẹ̀ ọ̀kúnlá dọ̀là rẹ̀ tẹ̀kì kò tí sí pé báyìí kò tí sí pé kò láyà bídíà tí ń ṣe tẹ̀sí ń pọ̀ bídíà ní ìsàlù mi tí a bá ní kó yìí mo rò fálà ayé mi pé tí ẹ fà á kọ́ tẹ̀sí àti tí ń wọn nígbà a máa ṣe é lẹ̀. mo rò pa mi yé àyà á máa ṣàlàyé ìyánjọ́ mi ìtàdá lókè àwọn ọmọdé ní ọjọ́ ìgbà láti ìlú lọ́wọ́ ọ̀rọ̀ nípa ṣe àlàáfíà ìwọ̀n yẹn kó sọ̀rọ̀ ní àwọn ìlọrin.

ọlọ́run fi àsìkò ní ẹ̀dá adájọ́ sàánú wa ọjọ́ ti ní hàdà wa sallallahu ala Muhammad. Bàbá ń gbàgbọ́ gbogbo olùyẹ̀dẹ̀gbẹ̀ta.